ẹ káalẹ́ gbogbo lé o ẹ káalẹ́ gbogbo lé season wa ló ń kí lórí Odùduwà TV Radio gbogbo wa mo ti rí pé púpọ̀ nù àwọn èèyàn wa a ti ń dàrú lórí Mohbad ọmọ tẹ̀ ń wò olóògbé tẹ̀ ń wò lórí fọ́nrán wa yìí lórí Odùduwà TV Radio ẹ bá máa subscribe ẹ jọ̀ọ́ ẹ bá máa subscribe a máa play ọ̀rọ̀ díẹ̀ tó sọ nígbà tó lọ kọ orin ní ó kù ọjọ́ kan ọjọ́ kan kó tó kó tó jáde láyé kó tó gba ẹ̀mí ẹ̀. Àwọn tó dẹ̀ gba ẹ̀mí ẹ̀ wọn ò ní, wọn ò ní jẹ́ gbé láṣẹ Èdùmàrè, wọn ò ní jẹ́ gbé. Ẹ jẹ́ ká gbọ́ bó ṣe ń ṣeré, bó ṣe ń rẹ́rìn, àmọ́ àwọn ọ̀rọ̀ pàtàkì kan wà tí a máa sọ lẹ́yìn ọ̀rọ̀ yìí. Kí ó ní àwọn ètò kan tí a máa láti ṣe jẹ́ pé bí ó ṣe jáde láyé kò ní jẹ́, jẹ́ jáde lásán bẹ́yẹn. Ó máa jẹ́ àwọn ọ̀rọ̀ tí a máa fi mú ń lò láti fi tọ́ àwọn èèyàn sọ́nà lọ́rọ̀ ẹ̀tọ́ wa lápapọ̀ wa bá ṣe máa bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ wa àti àwọn ọ̀dọ́ wa ní ẹ̀tọ́ wọn kó lè bèrè fẹ́tọ̀ wọn kó lè di nǹkan tó jẹ́ pé àwọn tó wà ní ìjọba wọn ò ní lè máa gbé àwọn àríjẹ nínú màdàrú àwọn èèyàn burúkú lẹ́yìn láti fi ṣe ẹni rere bí ìmọ́lẹ̀ Mohbad léṣe. Ẹ jẹ́ ká tó sọ díẹ̀. Ẹ ṣeun, ẹ your wallet. No, no, no. I will not give you medicine after that. I will your demand you cocolette. More money buy you one cigarette. I know you know. I'm for real, I'm for real. I never true, never true. Shower me love. are very sweet. I need the bad, man. I need the more bad. If I need the bad, the more the more bad. Man, I need the more bad. Man, I need the more bad. If I need the bad, man, I need the more bad. If I need the bad, man, I need the more bad. If I need the bad, man, I need the more bad. Your lips, your lips upon this one. Listen. Ta ló sọ pé kò pọ̀ tẹ́? Ta ló sọ pé kò pọ̀ tẹ́? <laughs> kọ́lọ́n fún ọ̀kẹ́ súnré súnré Mohbad. ẹ jọ̀ọ́ mo fẹ́ ká sọ kíní kan ni o àwọn kan náà pè kíní mo kàn mo rí n bá ní kí n fi ṣe ọ̀rọ̀ sọ. ẹ wo bó ṣe dúró ẹ wọn á sọ pé tí ló dùn ló fi jáde láyé wọn gbẹ̀mí ẹ nìyẹn àwọn tọ́lẹ̀ gbẹ̀mí ẹ wọn ò ní wọn ò ní wọn ò ní jẹ́ gbé wọn ò ní gbẹ̀mí ẹ̀ gbé o ẹ̀san ake lórí gbogbo wọn sẹ́ẹ̀ alẹ́ ẹ̀san ake lórí gbogbo wọn ẹ̀san ake lórí gbogbo wọn n tí mo fẹ́ fàyọ sìn túnre o Mohbad túnre n tí mo fẹ́ fàyọ náà ọ̀rọ̀ tí mo kàn fẹ́ sọ lálẹ́ torí ó dùn mí gan ni mo ṣe ń wo ọmọ náà ẹgbẹ́ ọmọ mi náà làwọn lọmọ tẹ́ ń wò yìí o tí wọ́n gba ẹ̀mí ẹ̀ àwọn tí wọ́n ro orí wọn tí wọ́n wọ́n rò pé àwọn pa náà mọ́lẹ̀ ẹ wo gbogbo àgbáyé táwọn èèyàn ń jáde tán pariwo tán ṣe Mohbad tán tán rántí ẹ̀ Ṣẹ̀rí bẹ́ẹ̀ yẹn? Àwọn kan wọ́n dẹ̀ lè jẹ́ kí wọ́n, orin wọn jáde lórí rédíò mọ̀, bá ṣe ń gbọ́. Ehn, ẹ jẹ́ kí a tẹ̀síwájú. Ẹ súre o, Mohbad. Ah! Ẹ wò ó, ohun tí mo fẹ́ sọ yóò tan mọ́. Ẹ má jẹ́ kí ikú ọmọ yìí tí wọ́n gba ẹ̀mí ẹ̀ yìí, ẹ má jẹ́ kó jẹ́ lásán nǹkan tó mo fẹ́ fàyọ nìyẹn ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ a ti ṣe àwọn ìrántí tó ń pè ní tó ń pè ní candle light tó tan iná láti candle láti fi rìn lóru lálẹ́ láti fi rántí ẹ̀ ó dáa bẹ́ẹ̀ káàkiri inú wa dùn lórí yẹn àmọ́ àwọn ìgbésẹ̀ tá a máa fi jẹ́ pé tá a bá fi ń gbé ìgbésẹ̀ yẹn báyìí a máa fi rántí ìmọ́lẹ̀ òun ni mo fẹ́ mẹ́nu bà lórí ọ̀rọ̀ alẹ́ yìí tó ṣe pàtàkì ẹ jẹ́ ká tẹ̀síwájú sunre o ẹ wòran ẹ wòran ah! òun rè o. nínú àwùjọ tí àwọn ènìyàn tí àwọn ènìyàn mọ̀ pé ẹ̀tọ́ wọn ni tí ẹ jẹ́ ká kàlẹ́ kò sí má bínú nínú àwùjọ tí àwọn ènìyàn kò mọ ẹ̀tọ́ wọn ni ìbànújẹ́ pẹ̀lú ikú kékeré bíi ti olóògbé Mohbad ṣe máa máa wáyé àfi tí a bá kọ́ ẹ̀tọ́ wa lápapọ̀ wa láti kékeré n tí mo fẹ́ fààyọ gan nìyẹn ẹ bá a máa pé ètò yìí láti orí Odùduwà TV rédíò a máa ẹ̀yin tẹ́ wà lórí Odùduwà TV rédíò two ẹ jẹ́ má bá ẹ bá a lọ subscribe sórí Odùduwà TV rédíò two lórí YouTube wa ẹ bá a lọ subscribe tí ká ṣe báyìí náà ṣóun nìyẹn mi tẹ ọ ok n kọ yẹn ẹ bá a lọ subscribe tó bá ti ń rí ètò ẹ bá a subscribe ẹ n tí mo fẹ́ fààyọ gangan nìyẹn súnre o Ìmọ́lẹ̀ Mohbad súnre. ah wọ́n gba ẹ̀mí ọmọ yìí. Inú ẹ̀, ògo ẹ̀ dẹ̀ ń tóbi sí, àmọ́ àwọn kan ń bínú. Ẹ̀sùn Aké, gbogbo àwọn lọ́wọ́, gbogbo àwọn tó ń lọ́wọ́ nínú ikú ọmọ yìí, ẹ̀sùn Aké. Ẹ̀, a dẹ̀ ní dákẹ́. Ara iṣẹ́ ta fẹ́ ṣe láti fi ṣe ìrántí ọmọ yìí ayérayé. Orúkọ ẹ̀ ti wà nínú ìwé, ìwé ìtàn sìn. A dẹ̀ ní gbàgbé ẹ̀. Àwọn ọmọ ẹ̀ àti ìmọ̀ ẹ̀, ọmọ ìyàwó ẹ̀, gbogbo wọn dẹ̀ ní, wọn ò ní fi wọ́n sí, eh, wọn ò ní, wọn ò ní sọ wọ́n dé èrò ẹ̀yìn. Eh, ògo ẹ á tún bọ̀ tì wọ́n lẹ́yìn. Ọmọ ẹ á tún, á tún ṣe ju bí ìwọ ṣe ṣe lọ láṣẹ Èdùmàrè. Ah! Oh! Hmm. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ohun tí mo fẹ́ fàyọ náà ni mo fẹ́ mẹ́nu bà. Ẹ jẹ́ ká ṣe báyìí. Mo fẹ́ kí ẹ rí kìíní. Ṣé wa lápapọ̀ wa ló ń jẹ wá ń yà ṣe rírú àwọn nǹkan báyìí tó bá yẹ pé gbogbo àmọ́ ẹ̀tọ́ wa ni àwọn tó wà níjọba mo fẹ́ kẹ́ mọ̀ pé àwọn tó wà níjọba tó wà nínú ìjọba wọ́n ń gbé àwọn tí wọ́n ṣiṣẹ́ ibi yìí lọ́wọ́ wọ́n ń gbé tán ṣiṣẹ́ ibi tí wọ́n fi gbẹ̀mí ọmọ yìí wọ́n ń gbé wọn lẹ́yìn òun náà ṣe lẹ́nu ọ̀rọ̀ náà ṣe ń ṣe nǹkan ṣe wọ́n rò pé àwọn ṣe àṣegbé n tí àwa fẹ́ fàyọ nìyẹn pé láti sìn lọ kò gbọdọ̀ sí àṣegbé kankan níbi kankan ní ilẹ̀ káàrọ̀ òjìrè tàbí nílẹ̀ nàìjíríà títí àwọn àfipínyà kò gbọ́dọ̀ sí báyìí ṣe máa ṣe ni pé ká mọ ẹ̀tọ́ wa òun ni mo fẹ́ fàyọ ní orúkọ Mohbad ìmọ́lẹ̀ kí a fi jẹ́ nǹkan jẹ́ pé ó jẹyọ bíi nǹkan rere tí iná ìmọ́lẹ̀ tí Mohbad tó tàn tó tàn náà fún gbogbo wa ká lè rí ẹ̀tọ́ wa ká lè múlò lápapọ̀ ká bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ẹ̀tọ́ wa ká lè máa kó ká máa ká máa bi ìjọba ní ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí nǹkan tó wà nínú ìwé òfin wa ní tí mo fẹ́ fààyọ nìyẹn ìmọ́lẹ̀ súnre o ah! ẹ má jẹ́ kí ikú ọmọ èkó jẹ́ lásán ẹ jẹ́ ká fi ṣe ohun tó máa fi jẹ́ pé ó máa tanná mọ́lẹ̀ àwọn ọmọ tó dẹ̀ kó àwọn tó kù dán àwọn àwọn ọmọ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ tó kù náà wọ́n á fi ọ̀rọ̀ tá à ń sọ yìí wọ́n á fi ṣe àwòkọ́ṣe káwọn náà lè bẹ̀rẹ̀ sí ní mọ ẹ̀tọ́ wọn wọ́n á lè bá béèrè fún ẹ̀tọ́ láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì agbègbè kan sí agbègbè kejì ṣé ń gbọ́ mi. mo ṣe ń sọ ó mo ṣàfẹ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú. Hmm. n tí mo fẹ́ fàyọ nìyí. Oh. Mo fẹ́ kí a mọ àwọn òfin àti ẹ̀tọ́ wa ó wà nínú ẹ̀, nínú ìwé òfin àti túmọ̀ sí Yorùbá. Mo ti sọ rí, àmọ́ ara nǹkan tí a mọ̀ lápapọ̀ wa tó ń jẹ wá yà rè. Tí a bá dúró papọ̀, kò ní sáyé fún àwọn ẹni ibi kan kóra wọn papọ̀, kan a máa, kan a gba ẹ̀mí èèyàn kankan nínú wa. Ara ti mọ ẹ̀tọ́ wa. Àkọ́kọ́, ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ mo fẹ́ ká kọ́ yẹn mò ń fi ọwọ́ síbà kẹrí òfin àti àṣẹ agbára àkọ́kọ́ ta ní màá fẹ́ kí gbogbo wa ká lọ kọ́ ẹ láti kọ́ àwọn ọmọdé wa láti kékeré wọ́n ti ń kọ́ wa ní ọ̀rọ̀ bíbélì àti Islam Quran láti kékeré láti ọmọ ọdún mẹ́rin. Àwa náà ẹ jẹ́ ká kọ́ ti òfin ní òfin ìlú wa láti ọmọ ọdún mẹ́rin ká máa fi kọ́ àwọn ọmọ wa. Ẹ jẹ́ ká kọ́ wọn torí ó ṣe pàtàkì ká mọ ẹ̀tọ́ wa. Ní èdè Yorùbá mò ń sọ ń sìn. Ẹsẹ̀ kẹrin lápá kejì a. Nípa báyìí ó ti kéde pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀ èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. Ṣé rí bẹ́ẹ̀ yẹn? Lẹ́ẹ̀kan sí màá kà á mo fẹ́ ka kọ́ kíní ìsórí ẹ̀yin akọrin náà ẹ gbé sínú orin náà máa ń kọrin o àmọ́ ẹ mọ̀ ó máa da tabalè káfí kí ó di nǹkan tí gbogbo wa máa mọ̀ ẹ̀yin tẹ̀ ń ṣe eré fíìmù lórí tv náà ẹ bá wa fi sí i ní yorùbá kẹ́ máa fi sínú àwọn fíìmù ẹ fi sínú àwọn orin wa kí àwọn èèyàn ká bẹ̀rẹ̀ sí ní mọ kíní ká bẹ̀rẹ̀ sí ní kọ sórí ní èdè tiwa òfin ìlú lélẹ́yìn tí mò ń kà fún yín yìí o àṣẹ àti agbára ta ní lẹ́ẹ̀kan sí jẹ́ kàkà. Nípa báyìí, ó ti kéde pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. Òfin àkọ́kọ́ ta ní ó wà nínú ìwé òfin. Púpọ̀ nínú wa ò mọ ọ̀rọ̀ yìí. Ní èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ́ àwa túmọ̀ ẹ̀ sí Yorùbá. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa láti ọmọ ọdún mẹ́rin lọ sí òkè pátápátá ká tètè mọ òfin yìí mẹ́rìnlélógún ọdún ni òfin ti wà tí púpọ̀ nu wa tá a mọ̀ wọ́n dẹ̀ àṣẹ àti agbára ta ní tó ti wà núwèé òfin táwa ò mọ̀ torí pé wọ́n kọ́ léde gẹ̀ẹ́sì èdè yorùbá dẹ̀ ló yẹ kó wà ẹ ṣàkíyèsí pé púpọ̀ náà orin tí Mohbad ìmọ́lẹ̀ tó ń kọ yorùbá ni ó máa da kí a kọ́ ọ̀rọ̀ ìkàbẹ̀ sí ní kọ́ra wa àwọn ìyálọ́jà wa o àwọn àgbẹ̀ o àwọn ọdẹ ni o àwọn vulcanizer wa ni o àwọn oníbùkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká mọ àwọn àṣẹ àti agbára tí a ní lọ́wọ́ yìí. Ẹ jẹ́ ká kà á lẹ́ẹ̀kan sí fún wa. Nípa báyìí ó ti kéde pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tíjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè yìí ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. Ṣé rí bẹ́ẹ̀ yẹn? A túmọ̀ ẹ̀ láti Yorùbá láti Gẹ̀ẹ́sì sédé Yorùbá. Ẹ bá wa pè fún àwọn èèyàn wa ní orúkọ ti ìmọ́lẹ̀ tí wọ́n rò pé àwọn panú náà dúró jẹ́ kó tọ́nà mọ́lẹ̀ fún gbogbo àyíká. Ara mọ́lẹ̀ yẹn náà ni ká mọ òfin àti àṣẹ tí a ní tí a lè múlò láti fi rí àǹfààní ilẹ̀ wa kó lè dé sí ọ̀dọ̀ wa. Èmi ni títì, iná, ilé ìwòsàn, ilé ìwé fún àwọn ọmọ àti omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ nǹkan tó pé àǹfààní fún gbogbo wa Ẹ ṣeun. Ẹsẹ̀ apá kejì ẹ ni mo fẹ́ kẹ́kọ̀ọ́ yìí ní èdè Yorùbá lẹ́ẹ̀kan si abala kẹrìnlá ẹsẹ̀ kejì sí ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí ẹ jẹ́ ká kà lẹ́ẹ̀kan sí màá fẹ́ ká há àwọn ọ̀rọ̀ méjì yìí sórí ó wà nínú ìwé òfin kó tó mọ̀ ká fún yìí wọ́n kọ ní èdè gẹ̀ẹ́sì sínú ìwé òfin àwa túmọ̀ ẹ̀ sí èdè yorùbá ẹ jẹ́ kí iná ọ̀mọ́lẹ̀ Mohbad kó tàn yíká kí àwọn èèyàn wa kí wọ́n lè rí àṣẹ àti agbára ta níyì kí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní mo lò ní orúkọ ìmọ́lẹ̀ tí wọ́n tó ń rò pa àwọn paná ẹ̀ àmọ́ ṣe ló tọ́nà mọ́lẹ̀ sí fún gbogbo àyíká yìí ìyẹn Mohbad Sunre Mohbad ah! hmm. Sunre Sunre Sunre hmm. Sunre pẹ̀lẹ́ Sunre a nígbàgbé ẹ̀ láíláí. Um, ẹ jẹ́ kí n kà lẹ́ẹ̀kan sí. Eh, mhm. abala kẹrìnlá eh, ẹsẹ̀ kejì sí ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí ẹ jọ̀ọ́ àwọn ọ̀rọ̀ yìí wọ́n ṣe pàtàkì ó wà ní èdè wa n tí a láti máa kọ́ gbo ẹ jẹ́ ká máa kọ́ra wa láwọn ọ̀rọ̀ yìí a dẹ̀ ń gbìyànjú a tún rọ ìjọba pé kí wọ́n túmọ̀ ìwé òfin ilẹ̀ nàìjíríà tí ẹ bá ṣe wà nú ẹ̀ lọ́wọ́ ìkan túmọ̀ ẹ̀ sí èdè yorùbá láti òkè délẹ̀ kí àwọn èèyàn wa kalẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ láti agbègbè kan ságbègbè kejì torí wọ́n tún ìwé òfin àwọn ìwé ẹ̀sìn wọ́n túmọ̀ ẹ̀ sí ìwé ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí wọ́n túmọ̀ ẹ̀ sí kí ni o wọ́n túmọ̀ ẹ̀ sí èdè yorùbá tẹ́ bá lọ wo Quran ó wà lédè yorùbá tẹ́ bá lọ wo bíbélì ó wà lédè Yorùbá ó yẹ kí wọ́n ṣe ìwé òfin náà ní èdè Yorùbá kí a lè mọ ẹ̀tọ́ wa nínú ìwé òfin àmọ́ bí wọ́n ṣe àwa ń ṣe lọ́wọ́lọ́wọ́ à ń lọ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ bá wa lọ subscribe sórí Odùduwà TV Radio Two ẹ jọ ọ̀rọ̀ tá à ń fún yín bí ìmọ́lẹ̀ tí Mohbad tó tàn fún gbogbo wa yíká ká lè fi rí àǹfààní ìlú wa ìmọ́lẹ̀ ẹ jẹ́ kó lọ yíká. Ikú Mohbad ìmọ́lẹ̀ ẹ má jẹ́ kó jẹ́ lásán ẹ jẹ́ kí ó jẹ́ ohun tí ó máa jẹ́ ìjọ tí gbogbo wa ta ṣe àdéhùn láàrin ara pé a máa tan náà mọ́lẹ̀ fi yíká kí gbogbo wa ká mọ ẹ̀tọ́ wa kí ìjọba kan má lè máa rí àyè máa rẹ́ wa jẹ lápapọ̀ mọ́ aláti dúró papọ̀ àwọn tí wọ́n gba ẹ̀mí ẹ̀ wọ́n mọ àwọn èèyàn kan níjọ nínú ìjọba wọ́n rò pé àwọn máa ṣe ikú tán fi pa èèyàn rò pé àwọn máa ṣe ní àṣegbé ẹ jẹ́ ká kọ́ àwọn òfin yẹn á fún á tọ́ wa sọ́nà ká lè máa béèrè ẹ̀tọ́ wa pàtàkì jùlọ ẹ jẹ́ kí n ka ọ̀rọ̀ tà kọ́kọ́ yẹn fún yín nípa báyìí ó ti kéde pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn nàìjíríà láti ọ̀dọ̀ oníṣèjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè nígbà gbogbo ni pé gbogbo wa ní agbára àti àṣẹ lọ́wọ́ fourteen two c ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè orílẹ̀-èdè kí ara àwọn òfin orílẹ̀-èdè ara àwọn òfin orílẹ̀-èdè ni pé a ní àṣẹ àti agbára lọ́wọ́ ṣẹ̀rí agbára àti àṣẹ ṣẹ̀rí bẹ́ẹ̀ yẹn méjèèjì yẹn a ní lọ́wọ́ a dẹ̀ lè mú lò gẹ́gẹ́ bí tí wọ́n kọ sínú ìwé òfin torí pé torí a ti ní àṣẹ àtẹgbára yẹn ó fún wa ní ẹ̀tọ́ láti béèrè àwọn béèrè káàdé pé ìjọba jókòó pé nǹkan báyìí báyìí báyìí la fẹ́ lápapọ̀ wa ẹ jẹ́ ká ṣe kínní fún ọmọ wa tí wọ́n gba ẹ̀mí ẹ̀ yìí kó má kú lásán ẹ gbogbo ẹ̀ bá ń gbọ́ ètò yìí ẹ gbìyànjú kẹ́ ẹ èdè Yorùbá la fi kọ ọ̀rọ̀ yìí ẹ ṣe ní ìrántí ọmọ yìí kí ọmọ yìí kí ọmọ tí wọ́n gbẹ̀mí ẹ̀ kó má kú lásán kí ó fi sọ àwọn èèyàn wa jí àwọn ọmọdé ọ̀dọ́ àgbà kí gbogbo ká bẹ̀rẹ̀ sí ní mọ̀ ẹ̀tọ́ wa ká lè mọ̀ a máa tún máa ṣe ètò láti máa tọ́ wa sọ́nà bá ṣe máa máa lo àwọn àwọn àṣẹ àti agbára ta yìí láti agbègbè kan sí agbègbè kejì abúlé ni o ìgbèríko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdúgbò ni o a lè lò ó ohun tó ṣe pàtàkì jùlọ ni pé ká dúró papọ̀ tí a bá ti dúró papọ̀ agbára yẹn kò sí bí ó ṣe máa yẹ àwọn tán wà níjọba wọn máa láti tẹríba fún wa torí àwa la ní àṣẹ àti agbára àwa la ní agbára àti àṣẹ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bẹyẹ nǹkan tó wà ní òwe òfin nìyẹn kí Ọlọ́run fọ̀run kẹ́ ìmọ́lẹ̀ Mohbad ẹ wo nǹkan tí mo fi hàn lábẹ́ níbẹ̀ yẹn kò sí ní tó ṣọmọ yẹn o wọ́n gba ẹ̀mí ẹ̀ ni o àmọ́ ní orúkọ ẹ̀ ẹ jẹ́ ká tan náà mọ́lẹ̀ fún àwọn èèyàn wa ká lè mú ẹ̀tọ́ wa kí ìyà tó ń jẹ wá kó lè dá dúró àwọn ọ̀rọ̀ sì pọ̀ tá a máa sọ lórí ọ̀rọ̀ bó ṣe ń fìyà jẹ wa torí àwọn amúnisìn gangan wà ń di ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àmọ́ díẹ̀díẹ̀ ni àmà ṣe kínní pẹ̀lẹ́ ó sunre Mohbad Mohbad pẹ̀lẹ́ sunre ah àwọn tí wọ́n pa ẹ́ wọn ò ní í ṣe é gbé ẹ̀sùn á ké lórí gbogbo wọn pátápátá pátá láṣẹ Èdùmàrè àṣẹ àṣẹ àṣẹ wà àṣẹ wà àṣẹ wà àṣẹ àṣẹ tìgùn ah Sunre Sunre Mohbad tó ẹ wo mi sọ ẹ jẹ́ kí n dádúró báyìí màá tún máa rí yín bá sọ̀rọ̀ ẹ ṣeun ó dìgbà kan náà ẹ bá a subscribe sórí Odùduwà TV YouTube.